ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا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 إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فإن لسنة النبي صلى الله عليه وسلم فوائدا لا تعد ولا تحصى مما يتعلق للحياة الإنسانية والأمور الدينية وسنة عباد الله في تعريف الوضوي هي الصيرة أو الطريقة أو الأثر أو النهج أما في الشريعة الإسلامية فتعريفها هي كل من تطلق على ما صدر من النبي صلى الله عليه وسلم من أقواله أو أفعاله أو تقريراته وهناك تعريف آخر للسنة هو كل ما أكثر عن النبي صلى الله عليه وسلم قولا أو فعلا أو تقريرا فالسنة هي جد البدع وللسنة مكانة عظيمة في الدين ومن ضمن هذه المكانة أو المنزلة أن السنة هي المقدر الثاني في تشريع الإسلام وهي الدليل قاطع لمن استدل بها ومن أتى بحديث في سنة النبي صلى الله عليه وسلم مستدلا بها وقد استدل بأمر مطلوب جائز ومن ضمن فضائل أو منزلة السنة أن سنة النبي صلى الله عليه وسلم توضح الأشياء التي لم يعني لم تكن مشروعا في كتاب الله يعني أن السنة تفسر القرآن قال الله تعالى وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون آه، وقد بين رسول الله صلى الله عليه وسلم لكيفية الصلاة حيث لا يمكن فهمها في القرآن الكريم عباد الله وسنة يعني السنة من أهميتها أنها يعني تكون سببا لدخول الجنة كما هو واضح في أحاديث كثيرة وهي عتبة من النار نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من المتمسكين بها هذا وكفر الله الطرائق التي الله النبي محمد صلى الله عليه وآله وسلم وعلى ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ọba ń sọ ìlànà ànábì tí tó ti di ọjọ́ ìpínlẹ̀ ọ̀pẹ̀yàmà abẹ́rú akókò ìfẹ́ sí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. ìjọ jẹ kókó ìbára wa sọ̀rọ̀ níbi jímọ̀ àkọ́kọ́ ti èmi òun náà ni kí ni jẹ́ súnà kí ni jẹ́ súnà ànábì sọ̀rọ̀ wọn bákan náà ipò wo ni súnà wà àǹfààní wo ni súnà ní fún ẹni tí bá ń ṣe nínú ìṣẹ̀lẹ̀ ayé ènìyàn àǹfààní wo ni súnà ní nínú ẹ̀sìn ẹni tí ń ṣe súnà lẹ́nu tọ̀wọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó pàtàkì ni kí á mà torí ìṣẹ̀lẹ̀ ní ìgbọ́yé pẹ̀lú súnà lẹ́nu tọ̀wọ́ àlẹ́ ọ̀sẹ̀lẹ̀ nǹkan tí ò ti máa fẹnu sọ ni tí ò ti máa fẹnu sọ pé àti ah, ń tẹ́yìn tó ń súnà yìí oríṣiríṣiríṣiríṣi lẹ́nu ọ̀gbọ́n tòun náà ní kí n ti ń jẹ́ súnà ọ̀yẹ̀ ká gbọ́ ká tí wọ́n ní súnà Nabi sallallahu alaihi wasallam òun náà ní ìlànà ìlànà ìṣẹ̀lẹ̀ ayé Nabi sallallahu alaihi wasallam níbi àwọn ọ̀rọ̀ tó kọjá di lẹ́nu níbi àwọn iṣẹ́ tí Nabi sallallahu alaihi wasallam ń ṣe níbi àwọn nǹkan tí wọ́n ń ṣe lójú ayé ànábì tánàbí tó ń wọ́n tó ń jẹ́ súnà náà nìyẹn nǹkan mẹ́ta ni ohun tí anabi sọ iṣẹ́ tí anabi ṣe ohun tí wọ́n ń ṣe lójú ayé anabi sọ ọmọ àlè ọ̀gbẹ́lẹ̀ tó wà láyé nítorí wọ́n pé tí ọ̀sọ̀ kọta sí nǹkan yẹn ti tún náà ẹni tó bá wá ń sọ ìlànà yìí òun láǹkọ pé ẹni yẹn ó ń sọ ìlànà súnà ẹni pé ń ṣe súnà àwọn ọmọ ń pè ní ahàlù súnà àbí tí wọ́n pè ní sunniyun tó kọ́ pè ní sunniyun ẹni tí ń ṣe sunna àbí kọ́ pè ní ahali sunna ìṣe sunna yìí àbí sunna Nabi sallallahu alaihi wasallam òun náà ní nǹkan tó ṣe pé kò sí yọkalẹ̀ rárá nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá ní òun jẹ́ mùsùlùmí tí wọ́n bá ní iṣẹ́ rí sunna yẹn sunna tẹ̀ ń bí òun ẹ̀ pàtì àwọn òní ìdí rẹ̀. يعدني يقول له لأن القرآن لا يمكن أن يستقل بنفسه أو يستغني عن السنة وسنة تستغني بنفسها سنة سبا تقول أهل السنة لي إما تواقع في القرآن هو سنة هنا يقف في القرآن لبورة بعضه tó dáhùn kan bẹ ní ṣe kọ̀ọ̀kánù sáàgbé ti àwọn gbéra wọn tó wọ́n làwọn ò níbi súnà amẹ́ńtẹ́ bá ti tó ní súnà lè mú ṣe ní ń ke ẹ má tó máa wájú pé ọgbà alukọ̀ọ̀kánù bó àdékò gbàgbọ́ òun náà ní pé súnà yìí olúmọ̀ ń ṣàlàyé ẹni tó bá fẹ́ díjú nínú ayé alukọ̀ọ̀kánù àbí nǹkan tó ń jẹ́ nǹkan odidi ọ̀rọ̀ odidi súnà mẹ́rin ni ó ṣàlàyé rẹ̀ bí mo fẹ́ lọ púpọ̀ kọ́ yẹn àwọn àǹfààní wo ni súnà máa ṣe nínú ìṣòyìn ayé ọmọ ènìyàn ìtí mo fẹ́ fi sọ̀rọ̀ púpọ̀ jù nìyẹn súnà kẹrin o ó máa ń ṣàǹfààní fọ́mọ èèyàn dípò pé kò ní jẹ́ pé ó ṣòfò ní wáyé na kò ní jẹ́ pé ó ṣòfò pé wáyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ nù àwọn èèyàn tó ni ó ṣòfò ní ọ̀gá rẹ̀ lẹ́bi pé ah, àmẹ́rin tó bá ti dì má ìlànà súnà nàbì sallallahu alaihi wasallam òfò ní jẹ́ tiẹ̀ ní ọjọ́ gbogbo àkọyàmà àlẹ́bí sallallahu alaihi wasallam àdìsí pọ̀ nínú ọ̀hìn Bukhari ẹni tó bá fẹ́ kà kọ́lọ̀ léwu báàbù ẹ̀ṣin ti sọ kìtàbí wọ́n súnà àwọn báàbù ẹ̀ṣin sọ́ọ̀bù súnà ti nàbì sallallahu bóòlù yẹn ṣe máa ń tọ́ra ẹni àlùmọ́ Bukhari tí ti di ìdá lórí ipe bò lè ṣe máa ń di mọ́túnlá lẹ́nu tọ̀gbọ́ ọ̀sánná fún èkó yà. òun náà ni pé nínú sọ̀rọ̀ Bukhari Jabir bin Abdullah radiyallahu anhu. ó ní ìjọ kan alẹ́nu tọ̀gbọ́ ọ̀sánná wọn ń sọ fún un pé àwọn màláíkà tó ti wà wọ́n wá wọ́n wọlé tọ̀hún wà á nà náà mo ti wà lójú oorun. àwọn màláíkà yẹn wọ́n sọ fún pé ẹ ṣàlàyé báwo ni arákùnrin ibẹ̀ ṣe rí àwọn àwọn kọjú síra wọn láwọn màláíkà yẹn o wọn ni sífìlẹ́nà mẹ́tàlá àgàràjọlì bó lọkùnrin yìí ṣe rí gan bó ní ìtẹ̀lé rẹ̀ ìdí ìlànà rẹ̀ bó bó ló ṣe rí àwọn kan ní ìnáwó náà ṣe wọn ló ti sùn àwọn kan dáhùn lóhùn pé ìnana àìnana ìmọ̀tún wàlúkọ́lù yàtúbà rẹ̀ rẹ̀ ò sùn tọ̀ wọ́n ní òfin ọ̀yẹ́ ẹ̀jẹ̀ ká máa bọ́rọ̀ lọ. ìyẹn ni kí ọ̀rọ̀ tó fẹ́ sọ ọ̀yọ́ fẹ́ ká nẹ́bí ọ̀hún gbọ́. àwọn mọ̀láìkà wọn sọ pé iṣẹ́ rí ànábì sallallahu alaihi wasallam kamathali rajulin bana daran. wọ́n ní ànábì dá ẹgbẹ́ bíi ẹnìkan tó kọ́ ilé kalẹ̀ wa ja'ala fihi mahbuba ó wá fi pé ó wá kó àwọn nǹkan táwọn èèyàn máa jẹ síbẹ̀ lọ́rẹ́ fi kharij ad-dar ọwọ́ àwọn afi ẹnìkan tí ojú ọ̀nà ilé yẹn yẹ́dì ọ̀nà bí kọ́ mọ̀ pé àwọn èèyàn ṣe ọ̀dọ́ gbogbo àti ìdìbò nílé ìkọjọ́ kó ń jẹ là ń jẹ àwọn èèyàn wà á mọ inú ìgbẹ́ tá à ń jẹ ẹ wọ́n jẹun ní ìkọ́jú wa hùn ẹnìkan wá dúró tapẹ́ ẹ wọlé oúnjẹ ń bẹ o ẹ wọlé ẹ wá jẹun ẹ wọlé ẹ wá jẹun wà mẹ́ni ajá bẹ dáì dákàlẹ̀ bẹ́ ìtàwọn akẹlẹ̀ nínú sọ̀rọ̀ ẹgbẹ́ bá tẹni tó pè wà náà ń dá mi jùlọ dá ẹni tí ò bá dá ẹni tó ń pè yẹn lóhùn lẹ́yà ni kó ló wà láyà àkọlù mi lọ́tọ̀ kò ní lílé wọ́n kò sí lórí oúnjẹ jẹ ah, ìgbà tí wọ́n tó dákẹ́ àwọn mọ̀lẹ́kà wọn ni báyìí ni ṣàlàyé ikú nǹkan yìí kó ba lè gbọ́ àwọn kan tó ní ah, iná una im àná ló ti sùn mọ̀lẹ́kà tó ń sọ̀rọ̀ wọn tó ní ìmọ̀lẹ́ àìmọ̀lẹ́ ìmọ̀tò wal qalbu yaqran ìgbà ojú rẹ̀ lọ́kàn sùn ọkàn rẹ̀ ò sùn ń gbọ́ ogun tá à ń sọ. ọwọ́ ni ó ní alibẹ́yì ó ní ilé táwọn ń sọ ó ní alìjánà alìjánà ni ó ní wà dáàí ẹni tí ń pè ní arọ́sùn sọlọ́lọ́ ànábì yìí ni wà mẹ́ni àtọ́ ẹ̀wú dàkọ̀lẹ̀ jẹ́nà ẹ̀ tó bá tẹ̀lé tí ń lò lánàá rẹ̀ yóò wà jẹ́nà. ومن أطاع أنت بقى مين يو تلين في السنة إيه في السنة ده بقى تنصلوني ولا هو في السنة أنت بقى تلوه في السنة ọfẹ wọlé Ọlọ́run Ọlọ́run kọ là wà ń bẹ ọfẹ ṣòfò ayé àtàlẹfìyàmà tóńtójú ni kí ní ìfàní di ayé tí yẹn bá ṣe tó wá jẹ pé àtìyàmà yẹn yẹn wà lóde bọ sínú ìyá Ọlọ́run ọba àtúnà tó ká ìfimú من يعني من النار وما يكون يعني من النار مثلا سنة النبي صلى الله عليه وسلم تحرر العقول البشرية من الاستعباد والخرافات القبلية والبلدية سنة النبي صلى الله عليه وسلم àǹfààní ثم máa يعني في أمم yẹn كاين pé ó máa تقول سنة ká سبحان الله àti tí báwọn ará ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n gọ̀ fún ọ ní ìgbọ́ kí wọ́n mọ̀ gọ̀ ṣe ṣe kọ́rọ̀ fi lè tò àmẹ́yìn ń ṣe súnmọ̀ kọ́kọ́ súnmọ̀ máa ń jí àká ìyẹn ni tó náà ló fà ní ìjà ìgbé ariwo lọ́tún lọ́sì ẹlòmí ọ̀nà ẹ̀mọ́ bá ń wájú ẹ̀dùn ọ̀dàkúdà ẹ̀mọ́ sọ sí nìkan ẹ̀mọ́ bá lórí jẹ́ ẹ̀mọ́ dà lórí irú wàláhì súnmọ̀ ni máa ń ṣe lòṣè ẹni tí ń ṣe súnmọ̀ lòṣè náà ti sí lòṣè ẹni tó ṣe súnà ló ṣe ká àti tún ẹbí ṣe yóò tún ara ṣe yóò tún ẹbí ṣe yóò tún ojú ṣe lẹ́yìn tó bá fi súnà lẹ́bi sọ̀lọ́ àlọ́ ìfẹ́lẹ́ rẹ̀. tó súnà tó hẹ́rìrì òkú òsì máa ń tú làákà èèyàn nílẹ̀ tẹ̀kílì níbi àwọn tó bá ṣe bá bó ṣe rí náà nu ẹkú bá ti bẹ̀rẹ̀ sí ní tó súnà lẹ́bi sọ̀lọ́ àlọ́ ìfẹ́lẹ́ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ní pé ẹ̀sìn mi sì ń sìn yìí mo fẹ́ wádìí rẹ̀ pé bóun kí bó ṣe rí náà nu torí pé kí ni ẹ̀sìn ẹ̀sìn الشيخ مدينة الشيخ إبراهيم الشيخ أمين الله إبراهيم ورسوله يعني رحمه الله تعالى ẹni wọn ni mo ti máa ń gbọ́rọ̀ yẹn wípé ẹ̀sìn tó ń wọ ilẹ̀ Yorùbá ẹ̀sìn tó ń wọ ilẹ̀ Yorùbá ẹ̀sìn alápá kan ẹsẹ̀ kan ojú kan etí kan ẹni pé gbogbo kejì rẹ̀ ó ti bàjẹ́ bí kọ́mi ènìyàn lójú kan kọ́mi ènìyàn lápá kan kọ́ lẹ́sẹ̀ kan ó ní bó ṣe wọ́ dọ́dọ̀ wáyà yẹn lọ onígbà tó tẹ̀ tó wá délẹ̀ yorùbá àwọn ọba tó yọ gbóngbó atúfọ́ ìkejì ojú kejì wọn afọ apá kejì wọn atúrọ èyí tó gbádùn atúrọ ẹsẹ̀ kejì wọn náà pé òní lè dìde mọ́ ẹyán. ìdán ẹ bá fẹ́ ṣetán láti ṣẹ̀sìn ẹ̀sìn Islam nílùú yìí nílùú lọrin nílùú gbogbo lẹ yorùbá yàtọ̀ ya máa wá di ẹ̀kọ̀kan ẹ̀kọ̀kan máa wá di ẹ̀ pé ọ wá gbé síra jáde ọmọ wa wò náà sílẹ̀ àtọ́nà tó ń yàrá yìí tó bá a mú tọ̀ nítorí náà ń ṣèyí tó bá a

àbálùbárí kò sí lọ́wọ́ ẹnìkan yóò wá kan àdìsí pé àlùbárọ̀ tẹ̀tú nínú ọ̀wọ́. ti àlùbárí kan ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ bí o ṣe lè fún yàrá láàfíà tó o lè fún yàrá rìsìkì bẹ́ẹ̀ náà ló lè o lè fún yàrá ní gbogbo bẹ́ẹ̀ náà ló lè fún yàrá àlùbáríkà kẹ́rì bẹ́ẹ̀ ni ó ti tú ó ti tú lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ ká àlùbáríkà jẹ ó ti tú lọ́dọ̀ àwọn tó fẹ́ lu àyàn jìbìtì àlùbáríkà tòun náà ni pé àtúnná tó hẹ́rẹ́ lọ́pọ̀ ọmọ nítorí àká yẹn kò ní jẹ́ káwọn yìí lè máa mú ọ̀sẹ̀ ẹ̀rí tẹ́bá wo nkéwú táwọn èèyàn ń kọ́ yàn nínú ìlú yìí kéwú tí wọ́n ń kọ́ wọn ó ju tí wọ́n mú wọn eh, ẹ̀ tí wọ́n èèyàn yìí tọ́wọ́ ju kéwú wọ́n kọ́ wọn lọ. túnà lẹ́bi ló dé kó yíyan pé àyàn ah, máa ń fìrì ní o ọwọ́ ayé tiẹ̀ ọwọ́ ayé tiẹ̀ tó ọ̀nà mọ́ra wọn kódà wọ́n dàrú lójú pé wọ́n mọ̀ dípò yíyọ pé pé láàká ìyẹn kalẹ̀ tòbákan náà súnmọ́ anábì sallallahu alaihi wasallam ọmọ ń jẹ́ okùnfà tó ṣe pé ó máa ń jẹ́ mọ́tọ́lẹ̀ kan tí máa ń tún ọmọ ènìyàn gan ṣe fún ara rẹ̀ tẹ̀mí ayé ọmọ ènìyàn súnmọ́ anábì sallallahu alaihi wasallam owó ti tún ṣe tí ẹ bá ti bẹ̀rẹ̀ sínú tẹ̀lé ẹni tí ń ṣe súnmọ́ anábì sallallahu alaihi wasallam ẹ̀ lè bá pé pé súnmọ́ ni ò káì ẹ̀ ní bá níbi gbogbo àwọn ìwà pálapàla ọmọ tó ẹni tó wá ní kọ́mọ òun jèrè ọmọ ya tó dáa pàtàkì ló ń wá sìkò yìí nípa àwọn ọmọ ya oríṣiríṣi lọ àwọn ọmọ ń àwọn ọmọ ń yà àwọn ń ṣe kọ́ọ̀lù kọ́tù sínú bẹ̀rẹ̀kẹ́tẹ́ àwọn akẹ́gbẹ́ bẹ̀rẹ̀kẹ́tẹ́ àwọn tó mu oríṣiríṣi gbogbo ọmọ rẹ ti ń tẹ̀lé ayé nínú ìtẹ̀lé yẹn ọmọ rẹ ń tẹ̀lé òun ni gbogbo àwọn ìdúnà báyìí. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى وفاته اللهم صل على محمد وعلى آله وأصحابه كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آه، فسنة وعباد الله تفهم الإنسان التيسير الإسلامي حيث يرى المتمسك آه، التيسير الموجود في الدين الاسلام دعني أضرب مثلا ما وقع في حياة الرسول صلى الله عليه وسلم عندما كان النبي صلى الله عليه وسلم أخبر أن معاذ بن جبل يطيل الصلاة على الناس فعندما سمع النبي صلى الله عليه وسلم هذا الخبر دعا معاذا وحذره وغضب عليه غضبا شديدا وقال له إنا منكم لمنفرين إن منكم لمنفرين وفي رواية أخرى قال النبي صلى الله عليه وسلم لمعاذ أتجع تكون فتانا يا معاذ هذا يشير إلى أن النبي صلى الله عليه وسلم لم تحبه يعني التشددات و الابتداء تجاوز الحد بل حذر النبي صلى الله عليه وسلم وأوصاه بأنه إذا صلى بالناس أن يصلي بالسور القصار وقال له ألا تقرأ والضحى والشمس والقمر ألا تقرأ ألم نشرى وذكر السور القليلة القصيرة نسأل الله سبحانه وتعالى أن يفهمنا هذا الدين هذا قسم الله بعد atọrọ ìṣe àti ìdẹ̀fọ́ anábì sallallahu alaihi wasallam àwọn ará ilé anábì àwọn sàhábà rẹ̀ abẹ́ náà tó fi ìṣe ìṣe fi kalẹ̀ ọ̀rọ̀ nípa súnà òun náà là ń sọ. ní tí àwọn èèyàn bá ń sọ lérí nǹkan kan a máa léwu àti máa lágbára tí o bá ti àǹfààní àlàyé àbí àtúnlọ̀lẹ̀ iṣẹ́ tó gbọ́ àlàyé ó ti kéré nínú àwọn èèyàn tó ṣe pé yọ̀gbọ̀n pálábùrú lágbájá wà ní ah, ẹ̀dùn lọ̀lẹ̀ wájú lọ́dọ̀ rẹ̀ náà. òkèrè aláburú ni aláburú ni oní ni o aláburú ni o ìṣúná o. súnà nàbì sallallahu alaihi wasallam àǹfààní tó wà ń bẹ ọkọjà kékeré àmẹ́ni tí ń ṣe òní ọmọ ẹni wa gbogbo náà tó ti sallallahu alaihi wasallam tó gbogbo wọn kàtí mi wọn lé mi kí wọn ò ń sùn wọn ò ń jí wọn lé mi lójú oorun kìnnì kan akọ mi lójú máa ń wá kọsẹ̀ ìwà ní gbádùn tó rí ibi tó wà náà ní kó máa dààmú kó ń súnà ọ̀nà kó ń kó súnà tó bá wá gbogbo eléyìí ìrọ̀rùn ńláńlá ẹ̀rì ìyá wọn sọ kí ni wọn pété nìkan bá ní jẹun lójú oorun ah òun ti wá dára ẹ̀ ní máa ń jẹun lójú oorun mo ti wà yìí níbi tó dùn tó mu omi sí ìlọ́pọ̀ ìfẹ́ ní torí kí ló fà ibi tí wọ́n fẹ̀mí ara rẹ̀ sí ni túnbí ànábì ni mo ń dín kó rọrùn fún yàrá wọn nítawọn èèyàn ó ti kú lélẹ́rí wàláwo kí ló ti mọ̀ fẹ́rẹ́ rẹ̀ yà á ṣé alẹ́ lẹ́yìn tẹ́ wọn bá jù so àǹfààní tí mẹ́ni tún náà súnà nàbì sallallahu alaihi wasallam ó máa ń jẹ́ kí èèyàn máa àtẹ̀síù al-islami ìrọ̀rùn tí ń bẹ́ẹ̀ mẹ́sàn yìí tí wọ́n bá ti súnà nìyẹn máa mọ̀ pé á ah, islam ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ máa wọ àwọn tí wọ́n máa ń lépa pé àwọn bẹ́ẹ̀ di wòlíì di wòlíì di wòlíì káàkiri àwọn ní túbí wọ́n máa ẹ máa wọ ọ̀nà tí wọ́n máa ń gbà tó máa láwọn fẹ́ fi di wòlíì ìyẹn lè lọ lè tilẹ̀kùn mọ́rí ó lè má jáde ogúnjọ́ ẹlòmí oṣù kan ẹlòmí ọdún kan ó ní kò jáde gíní wájú ọbẹ̀ di wòlíì subhanallah n ti alẹ́bìsọ̀ fúlàmù ti ṣàlàyé ọ̀rọ̀ tí ẹ̀mọ́ nígbà jẹni ọlọ́run tọ́nà tó rọrùn jù inú ẹni máa kírun déédéé inú ẹni wọn kò ní jáde wá kírun kò ní lọ jímà ó ti fẹ́ di wòlíì fẹ́ẹ́rì pé kò ní di wòlíì ọlọ́run yóò di wòlíì ṣètọ́ nìyẹn wòlíì èsì náà yóò di tó torí ìrun jímà ìyẹn pàátì ẹnitọ́lá di wòlíì yóò tilẹ̀ kùn wọ́n rí kò ní jáde bọ́ta kò ní kírun jẹ̀mọ́ bó kúkú ládùúgbò kò ní jáde ó sì wà nulẹ̀ tó ìsìláàmù ló dìkó yíyọ pé aa ń bọ̀ ọ̀nà yìí túnmẹ̀ ló dìkó yíyàn ike èyí di wòlíì báyìí tó bá kan náà tẹ̀síìrù ìsìláàmù àrílẹ̀ bí hadith kan bí ìsìláàmù ṣe máa ń rọrùn tó títún náà fi hàn yàn pé ìsìláàmù yìí rọrùn òun náà ní pé ọwọ́ ọjọ́ kan tí mo Mu'adh wá pẹ́ lórí ìrọ̀ tó káwa táwọn tuntun mẹ́ta fi lè mọ̀ pé iye ẹ̀sìn ìrọ̀rùn parí náà ní súnà wà yìí ìtúbà rọrùn jù Aisha radiyallahu anha ó ní mọ̀kíra Rasulullah sallallahu alaihi wasallam bi amrayn illa ikhtara aytarahuma ó ti ọlọ́run bá fún ànábì ní nǹkan méjì pé mú kàfá lè mú rẹ̀ ànábì ọwọ́ àwọn òfin ìwúlọ́ rọrùn jù ìtọ́ rọrùn jù yẹn là tó ìrọ̀rùn yìí tó rọrùn jù náà láàyè fún náà máa mú nínú ẹ̀sìn ọlọ́run Mu'az ó kírun fún àwọn èèyàn ó wá pẹ́ lórí ọ̀rọ̀ ojú alẹ́bí wa àwọn èèyàn wá fún àlẹ́bí kọ́lá àrùn ayà kẹgbẹ́ wá pé ẹnìkan sì já òun sì lọ jẹ ìwà ayà kẹgbẹ́ wá pé ẹnì òun já òun sì lọ lè dá òun ẹ̀kí lẹ́yìn ó kí tó sì lọ àwọn èèyàn wá fún tó mọ̀nàbìkì ní onímọ̀ èdè mọ̀nàbìkì olóyìn nínú ni wá là wọ́n á kọ́ ọ̀rọ̀ dọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ anabi wa ni aa ah, ah, ojú anabi fún anabi fèsì mọ àwọn ìkí aa àtẹkùn náà fàtánà yà mọ àyè tó fẹ́ mọ fìtínà àwọn èèyàn ni wọ́n mọ àyè ẹ̀wọ̀n kan so anabi wa ń sọ fún níbi rẹ̀ wáyà níbi máa ka wà sàm àti wà lẹ́yìn máa ka alámúnáṣọ́ra àti wà dùhà á báyìí ti ká àgbébójú wa lórí wáyà ẹ̀gẹ́ gan nìyẹn o so wọn náà ní kí àwọn ti tún náà ìmú ẹ̀jẹ̀ ó dọ̀wọ́ wa ẹlòmíràn wa ní ẹ̀ ń tà lè bá wọ́n ní kí ni wọ́n ní wọ́n ní ọlá lérí ìrún ni wọ́n fẹ́ kọ́ lérí ìrún àtúrọ̀ o ìlànà ti ìlànà wa kọ́ ẹnìyẹn ni òtí ìmọ̀ tí ń lẹ́nu súnà nẹ́bí sọ̀lọ́ àlùfẹ́lẹ̀ ẹnìyẹn òtí ìmọ̀ ni tòun náà ní pé súnà nẹ́bí sọ̀lọ́ àlùfẹ́lẹ̀ ìdùnnú lánlá ni fẹ́ntì bá ń ṣe tó bá rí jẹ inú rí ó dùn ọkàn rí ọba lẹ̀ bó ò rí jẹ ọkàn rí ọba lẹ̀ inú rí ó ti máa dùn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ súnà nẹ́bí sọ̀lọ́ àlùfẹ́lẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam gbogbo wàhálà ayé sínú ayé yóò ti kó gbọ́ yé pé àhà àtẹ́lẹ́ yìí kì í tara rẹ̀ ẹlòmíì ní sọ́wọ́dẹ́ kó mọ ọlọ́mọ yìí sínú ẹ̀sìn òkú bá ara rẹ̀ kò ní rẹ̀ ẹran yóò ní àti ìrówó ẹran níjọ́ kẹ̀jẹ àmọ́ yóò lè ṣe ráìsì kékeré yóò sì lè pa àwọn aláàfáà tó wá jòkó yóò sì gbé owó mọ́nú àwò fún wọn owó gbogbo tó ráìsì kékeré tó pòsíṣẹ̀ yìí yóò mọ̀ wá wá ráì tí ó fáwọn èèyàn jẹ́ káàkiri àti owó àwọn aláàfáà kò sára àfà nínú súnà lẹ́yìn ọ̀nà ọ̀rẹ́ pẹ̀lẹ́ àbí kò sára ike ìpalá àfà jọ ńjọ́ keje kò sí bẹ́ẹ̀ ni tí fẹ́ kí ìyàwó náà onísùnú kí ìyàwó rọrùn gbèsè ayé yọ rọrùn oníkó pátákàdé káàkiri tó náà ni súnà nẹ́bí yìí náà ni àwọn sàhábà ni wọ́n wá ń ké ètè oríṣiríṣi ní mọ̀tò ó sàtò àdìfò ẹ padà ráwọ èèyàn wọn bá yín sọ̀rọ̀ oríṣiríṣi wọn máa mú wá àdìfòkùn fàyídà ẹni ìnákùn sàtò àdìfòn ó ní ẹrí pé àwọn èèyàn wọn máa bá yín sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́rí láyé ó ní bọ ènìyàn òtẹ́ bá ti wá èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọn ni fa àlẹ́yìnkùn ó ní wáyídà kí á ní yọ àdìfòkùn ẹ̀yẹ ká ti padà sí ibi ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ń fẹ́ padà sí kí lọ́rọ̀ àkọ́kọ́ nínú àlẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá kan náà ẹ̀bẹ́ ìfẹ́ka bìnnìyàmáàni rọ́bì ọlọ́rọ̀ àyè ẹni mọ̀sọ́ọ́dì bá kan náà wọ́n ní ta ẹlẹ́múlẹ̀ ẹ̀lì wọ́n ní ẹ máa kọ́ ìmà ẹ̀sìn máa lọ́dẹ kéwú kọ́bílà ayé yókùbàdì síwájú kí wọ́n tó gbé ìmọ̀kú lórílẹ̀ ayé sọ̀wọ́n ni wà kọ́bùdùhù ayé bàbá àhìlùhù ó ní báwo lọ́jọ́ máa ń kó ìmọ̀kú lórílẹ̀ ayé òun ní káwọn tí wọ́n ń ṣe tí wọ́n kú lórílẹ̀ ayé máa wọn máa wọn tí lé mọ̀ yẹn. wọ́n ní ala wa iyyakum wa tanassuwa wa ta'ammuka wal bid'a Ibn Mas'ud ní ẹ jìnnà sí àṣejù ẹ sí kankankankankankankan ẹ̀jìnà sí àlùbẹ́dà àdádálẹ̀ yẹn fi àlẹ́ kóńtù súnà súnà ní kẹ́ ẹ̀jìnà ẹ̀jìnà súnà máa wádìí bùlà mẹ́rin ṣe ń kírun bùlà mẹ́rin ṣe máa ń rà káàb gbogbo tó ń bá ń ṣe máa bí rárẹ̀ kíkà níbi àwọn ẹ̀ṣẹ̀ lé ìbáyìí tó ń yọtọ̀ bá ti dírú sẹ̀mí yẹn nínú sẹ̀mí ayé rẹ̀ mọ̀dúpẹ́ fọlọ́ kíkà níbi máa ń ti fàtẹ̀síbà lọ́wọ́ ó ti di rẹ̀ ti fẹ́ ní kíkà níbi ti wá ń là rẹ̀ wá ń bira rẹ̀ tó ó mi pé ó ti ń yí ọ pé èèyàn máa ń wá ẹ̀rí fún tí èèyàn ń ṣe nù tó náà ni pé súnà mẹ́rin sọ fún àwọn mi ní tí èèyàn lè fún àwùjọ mọ́ òun náà ni súnà kó tí ń tẹ́lẹ̀ sọmọ láàyò lè wú هذه الأمة إلا بما صلح به أواخرها in táwọn ẹni wájú fi dá tí wọ́n fi rí ẹ̀sìn ṣe tọ́jú ráyé ṣe táwọn náà lè fi ṣayé النبي صلى الله عليه وسلم عليكم بالسنة صحابة الله ابن مسعود náà ni ó ní súnà lẹ́gbẹ̀ẹ́ ni ó dúní má má tẹ̀lé wàá yín rọ́pá tó ká náà wọ́n táwọn yẹn bá kọ́ ti fi àtẹ̀lé ọmọ wọ́n ní àfẹ́ràn rẹ mọ́ ó padà wá fẹ́ràn rẹ. عليك بالسنة dúní má súnà wàá yín rọ́pá tó ká náà wọ́n táwọn yẹn bá ń kó lura rẹ ẹlòmíì bàbá rẹ ó kó lura rẹ ó padà fẹ́ràn rẹ ẹlòmíì ya ayé kórìíra rẹ̀ padà fẹ́ràn rẹ̀ ká dùn ní ma ká kiri pé òdodo ló ń ṣe kó ṣe nǹkan mi. wọn ni wa aleikum wa ara ẹnna àtúwọ̀n yìí sọ́kọ̀rọ̀ fún wa lẹ́kẹ̀dẹ̀ kan jùlọ sí àwọn ẹnu dúndún àwọn èèyàn wọn gbé kalẹ̀ pé pé ẹnu wọn máa dùn wọn máa dùn wọn máa dùn wọn tẹ̀lé máa béèrè rí mi. kọ́ra kan bá di pé wọ́n bá ń kó àwọn ọ̀rọ̀ tó dùn oríṣiríṣi kan tó ń dá ọ̀rọ̀ yẹn létí mọ́tẹ̀lé. tòun náà ní pé fúnà lẹ́yìn sọ̀rọ̀ àlùfáà náà káàdì máa kájẹ onísúnà ọ̀kan náà fẹ́lẹ̀ ó ní rárá ẹ̀ka ṣáàbán náà ẹ̀ẹ́dì súnà fàrjú ù tó bá ti rí ọ̀dọ́ kan ọ̀dọ́ tó wá rìn tó bá lù súnà ọmọ kékeré ó rìn tó bá wọn ní súnà fàrjú ẹ̀ máa rán kápá ọmọ yẹn ọ̀yà dáadáa láyé kọ́lọ́kọ́ ṣàdúkà yà dáadáa àwọn ọmọ akọ́lọ́kọ́ بقى tó wọn ṣe توبوا وانا قلنا قطعنا في اللهم انظر الاسلام والمسلمين ودمر أعداء الدين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة صالحة اللهم ارشدهم إلى ما في الخير والرشاد اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وكفر عنا سيئاتنا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك